أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب لهم مثل رجلين جعلنا لأحدهما جنتين من عناب وحفظناهما بنخل وحفظناهما بنخل وجعلنا بينهما ذرعا كلتا الجنتين آتت كلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له صمر فقال لصاحبه وهو يهاوره أنا أكثر منك مالا أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن ساعة قائما ولئن ردت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يهاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سويك رجلا لكنه الله ربي ولا أشرك بربي أحدا شاء الله لا قوة إلا بالله إن ترى معنا أقل منك مالا وولدا وعطي ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها رسبانا من السماء فتصبح سعيدا زلقا تبع ماؤها غورا فلن تستطيع له طلبا صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرها لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد Assalamu alaikum wa rahmatullahi wa barakatu. Gbede kinana ci wajen alfayolo, ki mu akwa kwakwa jihiyoyin jama'a, ihiyo kuma, ihiyo ma, oje kuma zarka wata ihiyo gidai ojana nkwa, ojana igala kwachaka kwakwo. A na

dare ya ba kalara ma awal na ya iyale karona ci wazi a ogana enugu alukona bata ma kwabi eyi aba mu na kwakọjọ mọdụ ejini siri kakumene dị amalara ma a ci wazi ogana enugu onu ihu ihe chọọchị ma na dukwu agwọlọ ha jele ọjọọ Ala ọha kwụrụ Oji ala dị mana mdụkwe onye choọchị ilé ahụ lọ ọgwụ ehu Atekbeere Emi a na-anwụ ọjọọ jere Alarama Emoto Machaka Ojiie Alarama Belal Muhammad Abela Ahmad Ojo kpọkọọ gị emi kpịm gị Oweeketere Alarama Nwoke Iwe Ọha Ige Atekbeere ati kuchadua karibu sallallahu alaihi wasallam chachi wa mo abuk mana ojo ki malbarka oti awri kidai ojo ki ma bade maru dama pae enyo ojo ki a moyu ku duwa mi be kuma dinia kuma chabe kuma ochi one lola ama muslimi ama ne yimi che chokatu bali le gudu ojo kira mara tuleuma bali yale akini ama kwa kuma kwa koje miba ichina be kuma jana awata jẹbẹlẹ tún náà ìgbògbá mítà àwọn yàtẹ̀gbẹ̀ mí àárọ̀ lẹ́kṣọ́rà dáúdà ìgbògbá náà mítà àwọn amúnẹ́yìn àmàjẹ mítà àkóyíkọjọ́ iṣẹ́ alákóyíkọjọ́ tí káàrò magbọ́ náà kóyíkọjọ́ àmà àmì àjèbí mi na otu mi àtẹ́kìbìrì àwọn mùsùlùmí ẹ̀mù láti nìkan yájú gbé ojú wọn náà ekechi uwe kẹ̀kí múmi ni ẹ̀kí bàbí ma ni ẹ̀hà yìí láti nìkan yájú ojú wọn uwe kẹ̀kí ni ma ni ìmá ni kẹ̀nẹ́ ishan kace mi mani kene ba kace mo ji mai mani e yi elijali akini dagba kojo doko en dagba kojo debe en dagba kojo deundu en kwece ni mani ba en odun ne pachaka ale alarama ishina aka kire suratul nur ko wa'ada allahul mu'minina وعد الله المؤمنين والمؤمنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم وعد الله المؤمنين سورة التوبة عفوا وعد الله المؤمنين وجعل فلاني أنشي على كل شيء بكم الإيمان كما يكلي kalifori lele kọjọ tiẹ eke na mmijọ ihu tati akere bụ ọjọ na-efe yolo eki ma je eji ma ni ekene ichi achige ekiri chi achi lele ọjọ wa adala todi mmadụ amụnaja chadụrọjọ ekochi todimanikene amụnaja chenkiri umejuyi wee mụnaja eke chenkiri eju abajọ ya wee chemile kọjọ chie yi emaman wa adalahul mominina ọjọ́ yìí ma ọjọ́ alukóri tí a mi mú mi nẹ̀nẹ̀ kẹlẹ̀ pa mi mú mi nọ̀nà òbílẹ̀ alukóri ẹ̀hùn dẹ́ta. jẹ́nà tí ó tẹ́jẹ̀rì mẹ́ta ti alẹ́nhàrò kwálí kì í dájì ha. àlìjẹ́nà lẹ́lẹ̀ ọjọ́ náà fẹ́lẹ́ tí mo alukóri kì í mú mi mẹ́lẹ̀ dùkùlá ti hùn ìní dání ìyàdí tapan ẹ̀là alẹ́kùtì àlìjẹ́nà mẹ́ ìní dùn gbégbé lẹ̀gẹ̀ ọjọ́ má alìjẹ́nà ti tù ومساكن طيبة في جنات عدن ودي أقبض للي كده كجا شيبا ومساكن طيبة وشي ني ما إشي ني mansion ìṣe nu yé lélẹ̀ kọjọ́ pẹ̀kọ́ tẹ́ àlìjẹ́nà ẹ àlìjẹ́nà ṣojú bí oyún bọ̀ lẹ́lẹ̀ wọn ṣojú ojú yìí tágẹ̀ kìtọ́mọ́ wẹ̀kẹ̀ ni máa nìyí ìdábẹ́lẹ̀lẹ̀ máa bẹ́ẹ̀ nà tó dín máa nìkẹ́ ní ikíwẹ̀gẹ̀ ní. mmadụ ojere egwu ya toro ịma n'ikene ike iwe ga machụla ka etoro ịma n'ikene ike iwe na-adị m ite nkwụ ya naanị ụgbọ ọjọọ na-efe ya olu adịkegba akụmabụọ ya le egbele ole ya tị ụkọlọ ịma na eche iyi adịkegba na-enyele adịkegbele ole ya ya tị e ịma na eche iyi ene pichovu todu keche eje na etolanọ ma hebina etolanọ ma mụ na-edue

ìmájọjá tàyẹn màjọmọ yóò hòhò abájọ yìí amáyémánijẹwò ẹwùwé òun kọlẹ ọjà àríyàn máyọ ẹ gbogbo ẹpin kábàrà yìí òkọlọ ọjọ ọhún àríyàn máyọ yìí tíṣù nà máa hì ó dúró ìwọn kábàrà yìí náà òkọlọ ọjọ kà kábàrà yìí máa nìdẹ tó àdìkẹgbẹlẹ òjẹnyẹlẹ kọjọ jẹnyẹlẹ أكبر هو يكبر يومها ولا نعم ذلك lẹ́ni záríkà ẹni kọjọ́ ilé ìmọ̀ni ṣe ń bà fún alifọ́sù làbí ìwọ̀n nílé ìwọ̀n nílé ìwọ̀n nìyàn dúkù máa ti wẹ́ẹ̀nẹ́ kí wọ́n dábẹ́ nílẹ́gẹ̀ ilẹ̀ fún alifọ́sù làbí òun ti lélẹ́lẹ́ àmọ́ mùsùlùmí ìdábẹ́lẹ̀ jẹ́ kí máa ní ẹ̀ máa yan gbàtà ń jà alùkẹ́ àjọ tòun alùkẹ́ kunáyú kí máa ní kẹ̀kẹ́lì iṣẹ́ kẹ̀kẹ́ ní máa ní iṣẹ́ ní àmì stéjì ojojojoji kẹwa ejò rí máa ní ya marọ́ dọ̀kẹ̀bí ẹnẹ́yẹ náà ní òpó náà tírẹ̀tì ẹ̀ ṣe ń kọjọ́ àwọn àgbo ẹ̀jì pàṣáká kàmí bílẹ̀ tí abẹ́lẹ̀ kẹ̀ jẹ́ kẹ̀ kó dábòwò èyíkà fún má má nọ ṣe kẹ̀ wọ́n ẹ iṣẹ́ kẹ̀nìkì kó dago abẹ́lẹ̀ kẹ̀dẹ̀ kó dago abẹ́lẹ̀ gbẹ́ ẹ̀wọ̀n lẹ́tí stéjì òmùnẹ̀gẹ̀ stéjì kẹta òǹtsà kpadìẹ́kì alùpùpù kuma bẹ́ẹ̀ bí ẹ wà mọ̀lẹ̀ alùpùpù kuma tsagunye egbelele mọ̀lẹ̀ alùkà mọ̀lẹ̀ má netsirẹ ẹgbẹ́lẹ̀lẹ̀ má fìyẹ́dúnyẹ kẹ tọ́nà má tsi etumẹ́ má dọ̀kẹ́díẹ́ nàyẹ ma tsi etumẹ́ ẹkùnmá wíwù wọn adzɔ yi alò ẹkùnmá lè kùnmá kpẹ́ tsi tsi ويفعل وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلف وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضي لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وعد الله الذين آمنوا منكم onye fere ni òun àlùkòrò tí a bí bí kùmà dọ̀gẹ̀jẹ́ ọjọ́ kú ìhòmẹ́ wà á dàlá olèzí na àmọ̀nú lincoln oríṣi na bí bí kùmà tí ni máa ní kí máa ní máa gírèdì yíya bí bí kùmà tí ka kùmà tí ni máa ní kí máa ní ọ̀gá na ọ̀gá nẹ̀ ń lè gbúdó jáyà kìdẹ́ ìnáká kámi òmìnà náà ti mẹ́ta òdòkòlò wáta ó kà dé suratul Baqara wa minan nas. wa minan nas man yaqulu amanna billahi wa bil yawmil akhir. ọ̀gẹ̀já. wa ma hum bi mu'minin. ó kà dé suratul Ankabut wa minan nas yẹ. wa minan nas man yaqulu amanna billahi fa idha uziya billahi ja'ala fitnatan nasi ka'adhabillah. ولئن جاءكم نصر لقولن إنا كنا معكم أوليس الله بعالم بما في صدور العالمين ومن الناس كذلك سورة الهجي ومن الناس من يعبد الله على حر فإن صابه خيرا عن به فإن صابه وجه فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين تكبير ọjọ́ kàwé ní àkíní wàádà láwùlẹ̀ dínà àmàlù mínkù àmì bẹ́ẹ̀kùmà dọ̀gẹ̀ta ọjọ́ pé àmì ọjọ́ máa to abe ẹwọn ya kọ ayé abo etí kò ẹdẹ àmì bẹ kọjá ẹfọ tí àmì bẹ kì dọgẹta ọjọ tá tọdọjọ títí nàbàlẹ àmì bókà kùmà kùmà tí dọgẹta ọjọ ọlẹmi làtí wọmílẹ náà mẹyẹ kú la ama náà di la bí àwọn nàìjíríà bẹ kùmẹ náà máa yẹ máa kọ ọjọ wọn bẹlẹ yẹ ọmọ náà àkèrè kọ ọjọ títà la wọn máa hùn ọjọ kìdọ̀ àti àmì obina nazi kwehana ebenye wa ụlọ aha na adila ijenneki aghara ed anya na ịnaoke n ebe a che dị ad ọjọ na ebe lu ya dịa akii suna waki adabi mhamma salalale hotela ana oleki haladmuụị jọ kea rara le tụjọ ma daalụi t j ma dak e to Jọ́lì bìbì àmá àbí àjẹta. Jọ́lá fífì látàn náà fi ka àbábìlá. Ọlẹ́ta kí mí àkànyà kàmúnẹ̀ dúnlẹ̀, fìtínà kàmúnẹ̀ dúnlẹ̀, imúdẹ̀wọ̀n lélìlì, dẹ́nà àkínà àzábọ̀ ọjọ́ dẹ̀. Ìrọ̀chókù àzábà múnẹ̀, ìrọ̀chókù alú àmúnẹ̀, ìrọ̀chókù ọ̀kẹ́ ìdẹ́nà àmúnẹ̀, dẹ́nà

obi ìdùnmá lókè ẹwọn alójí màgẹ̀ ọjọ́ kìdù àti àmì ìbẹ̀lẹ̀ lẹ́nu. lọ́kùnrùn iná kùnà máa kú. maa máa kí ni àmà kí ni àmà dẹ́ pàmẹ́ òun jẹ́ ká máa kí ni. àwọn aláìsàn lọ́wọ́ bí alámọ̀bí máa fi sódò rí lọ́rẹ̀ mi. alẹ́ kìdẹ́ ya ẹ̀ṣẹ́ yàn amẹ́kùnmẹ́dọ̀kẹ̀tẹ̀ ọjọ́ ọjà dà ìnà àmì ìbẹ́kùn àti makini a'a jawa kpabe kide ta chole ne won tige tule on kikide awon le sallahu oje na jola na fayulun bi alam bi ma fi sudur al alamina jojo nu me kide da mi bo lelen rabalele e o kaya kawai imani e hedo e kuma dagba kuma hedo e na ma gbe hun ma le ne du en re na lo buda bitara ahela alukori kojoche wa adallahu alladhina amanu minkum ihu mekume ni maleba tulabele jem ketene kete amide kojoche alukori kidayoma imanie upgrade dimanie kuna imanie kigbogba egbadimanie kichenyogba ya na nyogba ọjọ́ kí imanie unu nyogba wa wàmírù sọ́ọ́lì ebe kákùmà chukọ́lẹ́ bẹ́ẹ̀ jẹ́ nẹ̀fẹ́ ìlú mányé máa ní kùmà nílẹ́gẹ̀. lẹ́sẹ̀ kìlì kan náà kún bí lẹ́rùbí. ni alùpùpù àti ọ̀bàtà mẹ́lẹ̀ mẹ́lẹ́ ìtẹ̀jẹ̀ alẹ́dógúnyún mẹ́ mẹ́ẹ̀dọ̀jẹ́ mẹ́lẹ̀ gbọ́mọdù mẹ́lẹ̀ ma ìdọ̀kẹ̀bíẹ́nayún mẹ́ máa mú mẹ́ síyúnga máa jí ليستخلفنهم في الأرض ọ̀yànfẹ̀lẹ̀ṣẹ́kù wọn ha mẹ́lẹ̀ rẹ̀ gbà kàdánà ọjà ilẹ̀ ilẹ̀ mahmudu wo kíkà fún wọn kí duman àmà mùsùlùmí ìgbélé alọ́dọ́gbù kìlẹ̀wùdù yìí alọ́dọ́gbù kìlẹ̀wùdù yìí ẹnikẹ́dẹ́ wà ní kẹ́ alámùnẹ̀kùn máa pàpà bẹ́ yìí ẹ̀yẹ sáhálì fẹ́ndà fún fìlà àrùn ìgbélé alọ́dọ́gbù kìlẹ̀wùdù yìí ka kí ni ẹ tó nu oyè o kí lè adágún ẹni ẹ ọfẹ mi kí adágún abẹ yìí bẹyẹ tí sáxàlìfà náà hàn fìlà àrùbí ìgbélé ẹlí mẹneke ẹdọ nẹ gbogbo abẹ ihe o gẹgẹdẹ amọ máa fi ihe o amẹ bíbí ihe o amẹnẹ gánjà ihe o amẹ tìramadọ ihe o kọmákítírà tìmẹ ìgbélé mẹjọ láti abẹ yìí ọ̀yàn fẹ́ lọ ṣíṣe àlùkọ́dà kí ńlẹ̀ yẹn sá kálífà ńláhùn ìlú àrùbí mọ́dà kan àwọn ọmọ ẹgbẹ́ lẹ́yìn màṣẹ́lẹ́kẹ́ tó abáyọ yìí ọ̀yẹ́ sá kálífà ńláhùn ìlú àrùbí Allahu akbar ọjọ́ àti gbélé ẹ̀ta balẹ̀ ọgbọ́dọ̀ àmàwọn kìtẹ́ ti gbélé àdìkẹgbà stéèjì lábàjọ ẹ̀ àgbàlùkọjọ́ ti àlùkọ́dà àlùkọ́dà ọjọ́ pẹ̀kọ́ mẹ́mẹ́ kí pẹ̀kọ́ ẹ̀jẹ̀ lé àwọn mùsùlùmí ajali moto ya sunna ya nabi muhammad sallallahu alaihi wasallam bọ́ọ̀sì ṣe bọ́ọ̀sì lẹ́yìn èyí ni ó ń ṣe tájú ìṣe ha ìmẹ́ọ̀ speed meter ń ìrúlé 380 ajali tọ́tùrù kà máa pa mí kìjọ mọ́ọ̀dù ma màá di tọ́tùrù abájọ yìí màá tọ́tùrù gbogbo speed meter 380 abẹ́lẹ́ màá tù yín kọ́nà yìí. no break, no jam, no accident. Double traffic trafficator wà wálẹ̀. Ẹ̀hùn bọ̀ ya bájọ yìí, ya rákẹlẹ̀ àti ìmótò ìsún nà kìdẹ̀ yìí, ìmádábẹ̀lẹ̀ ń. Àkírí last bus stop èyí sún nà kìdẹ̀ ti jẹ́ nẹ́tùlù fèrè dọ́wọ̀. Mbùkàlẹ̀ àmánẹ̀, mbùkàlẹ̀ àmánẹ̀ lẹ́ ẹnẹka ní kí o tutọ́ ìlàkútẹ́ pásíńjà èlò ìṣe ẹnẹkì àkótọ́ yàwọn atánẹ̀yẹ̀ ní èlò ìṣe ké iṣẹ́ àwọn kì má jẹ́ ṣe ó ẹni àgbà kótọ́ kàyẹ̀ kẹ́nà ṣàdó àwọn akẹ́ àkọ́jọ́ kí máa ó tánẹ̀ láàbíà akíjẹ́kẹ́dẹ́ àgbẹ̀ kò máa ṣàdó ọjọ́ kí máa tánẹ̀ láàbíà ọ̀lẹ́ akọ́jọ́ kí dàákú ẹ̀ tánẹ̀ láàbíà àwọn mùsùlùmí ọjọ́ ìfọlẹ́ ní owe ku edogecha ọjọ ọjọ mọ alijana du chile alijana kọjọ du chile ikú gbélé gbélé alijana kọjọ du chile ikú àmì bẹ́ẹ̀ kùmàlè bí pọ́ ní anabi sallallahu alayhi wa sallam kul hal onabi oko bi khayri mi zali. kul hal onabi oko bi khayri mi zali kun. abala lẹ́dẹ̀ta. lílẹ̀. من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذي إلى عذاب النار الصادقين والصابرين والقانتين والموبدين والمستغفرين بلسهين هل أنبئكم بخير من ذلك Ọjọ́ bá ní wọ́n tí nà bá lẹ́ ẹ̀rùn kìíyàn tọ̀gbọ́dí urinyɔ ma ni kuma kan wa ko yin ne kinyo tun le ma kɛn kaka ki ye arabi ka wa abi de ta lillahi la taqaw inda rabbihim de pa mi de kuma cho pojo wa de pojo kìtì ó dùnmà ọjọ́ náà. Jẹ́nà tó ń tẹ́jọ́rí mẹ́un tàṣì àlẹ́nàárò kọ́lìdì náà fi ha. Aka ló kàtẹ́ ìbótẹ́ ìpọ̀jọ́ aló ìkéhùn. ló jẹ̀nà àtìn àlìjẹ̀nà tó fèrè dọ́ọ̀tì. khalidina fiha ha ilẹ̀ wọn ṣe hùn ibi ìdínlá masha Allahu insha Allahu ọjọ́ àjẹ́bí márìjẹ́nà ẹ̀dù tìwé ilé kúkọ́lọ́ àníkèdù àti àlìjẹ́nà jẹ́ ilé ọjọ́ márìjẹ́nà ẹ̀dù tìwé ilé òkè wọ́n dé náà. sọ ọjọ́ ẹ̀wọ̀n ìyẹ̀dẹ̀ ló fẹ́ pa màánú. wọ̀rẹ́gbò wà ló ń mìnà lọ. òjì ẹni yóò kì kú bọ́ jẹ́nà fẹ́rẹ́ lè wọ́n tọ́mọ ọmọ gẹ̀nà. wàláhù bá sí rọ́mbìlá ìbá. ọjọ́ ń dàtọ́ máa lé ọgbọ́dọ̀ ọdún kàmádó àti pàtàkà tó dábẹ́rẹ́ rẹ̀ ṣe èké láti iye máa nìyẹn kọjọ́ kí di máa nìyẹn yàtẹ̀ náà. àlàbí ìlà yà ribet mark ni rabbana ọjọ́ wẹ̀kẹ̀tsódò amana ọjọ́ ahimanine ọ ọjọ́ ahimanine na agbàgbọ́ ọtẹ. ọjọ́ lànà azùnúbànà. alùpàtẹ mọ lébi kàjé na wọn ní yín mi ka kíláàdì òkà ló hàyẹlẹ ẹ òun àti ọjọ́ ìbí ọjọ́ tí màjálà kí ni wọ́n kẹ́ ní máa ní ìyá nígbò kẹ́dẹ̀ rẹ̀ fihàn òun ọjọ́ máa dùn àdùn ẹ̀kẹ́ náà di rọ́bànà ìlànà àmànà ọ̀gàfẹ́rẹ́lẹ́nà zùnúbànà àmì mẹ́jà nígẹ̀ ní. ọ̀pìnà àzàbànẹ́. ọjọ́ ìfẹ́ ló wáyé kú àzàbà ọ̀nà àmì náà. ọ̀sọ́bìnrin àmì bẹ́ẹ̀ kùmàdájọ́ lè kìdẹ́ ìjàmì bẹ́ẹ̀ kùmà chakule ìbádọ́jẹ́ ti gaskiya imani le ma cewa cebo cewa jude cewa ceka cewa boje jumaja ge naam wal mawdi bina ani de kuma da dukiya ma do ci kolojo to de oje ne fe lo naam wal mustaghfirina bil ashhar mustaghfirina bil ashar tami be kuma de oje di e o du kuma dọjọ mmụọ ọjọ dudu ma akwa na oh, ọjọ ụlọ kwuchekwu ọlala elu ọjọ ete ma mebiri bami adụ chado ado ba gbado abe ya ri n'iwu imani ekele amaghị ele ọgwọfe dagba

kọ́rọ̀ já ṣùgbé rẹ̀ sàbálẹ̀ Ọjọ́ fúlá ni innamal mu'minuna allazina amanu hujura. Innamal mu'minuna allazina amanu billahi wa rasulihi thumma lam yartabu wa jahadu bi amwalihim wa anfusihim fi sabilillah. Ulaika ọjọ́fọ́rọ̀ ìnámàlì múmìnú na àbí múmìnú ẹ̀rọ gẹ̀ẹ́sì àkàbí ọjọ́ ìdíkọjọ́ kí duwátì òmáyì alẹ́zínà àmọ̀nà ọ̀bẹ̀là Mọ̀ṣàdé kùmà ṣe di máa ní ọjọ́ náà fẹ́ yóò lò. Náà. Wa rasulihi. Àwọn yìí máa ní nẹ́lẹ̀ bá débi sallallahu alaihi wa sallam èyí súnà. Náà. Súnmà lẹ́mìíràn táàbù. Wọ́n máa ti kàní kàní èyí tó yí ìgbà súnà ìyá débi sallallahu alaihi wa sallam lẹ́n. Má di bídí àti ìsìlámù ń. Má làdí ṣírkà àti ìsìlámù ń. Súnà àbádúdí ìsìlámù yìí. jihadi dị dúkìá kọjọ́ dòó máa. wà á ń bọ̀ sí ẹ̀ǹdé sẹ́bi nílẹ̀. a kò sí ìkójú kọ́lá máa gẹ̀ àjíkú máa dùn àwọn ọlá máa ni. òlà ìkà fún mọ́ sọ àdínkù. abẹ́rẹ́ jà mẹ́rin na a iṣẹ́ na ولا لددا أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون فأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وقيل لهم ذوقوا بما وقيل لهم ذوقوا عذاب النار الذي ya adi تكذبون أفمن كان مؤمنا Iwọ̀ gbọ́dọ̀ làkàkà ákàkà ìhà ájì ilẹ̀ ẹ̀ta rìfọ́nà ọmọ àkàrẹ ò. Abúrúdú yẹ́ lẹ̀tánù, igbó ìkàwọ́ kàkà ákàì, wọ́n tẹ̀lé tí ó wáyé, ọyẹ́ fẹ́lẹ́ ni afọ̀mọ́nká na mọ́mìnà ẹni ìkìṣe ni máa ní ìkìájì lè kìdẹ́ kọjọ́ kàí, kàmán kánà fásitì ẹnikẹ́ni ọdẹ́gọ́ pẹ̀lẹ́kì adùn òkú àlèkọ́jọ́ náà tẹ́ àbúrọ́jọ́ madẹ́gọ́ takọ́jẹ́ fẹ́lẹ́ ní mẹ́ẹ̀dọ̀jẹ́ fún wọn àdòyè pọ́lá wọn. láyé sẹ́wọ́. èyí madẹ́gọ́ gbégbé lẹ̀ tó abọ́là lẹ́làdẹ́. amalabi na amanu. àmì ìdè kùmàdé máa ní náà fẹ́lẹ́ olólè ọjọ́ kí máa tó ìwòmá. wà á ní o sọ́ọ̀lì àti. àpàtúkọ́lẹ́fẹ́ àgbàdé máa kọ́ ọjọ́ náà fẹ́lẹ́ olólè. مثلا بما كانوا يعملون ọlọ́run jẹ̀lẹ́tù máa wà màjínà àlìjẹ́nà ìwòrò èyí ó dò mọ́dúnmọ́dá gúdú tí hùn ọlọ́run jẹ̀lẹ́tù máa wà nùdùlẹ̀ èkè múdẹ̀wọ̀n roma dìmákanú

ọlámápá màdéjé bí kọjá kí ló má dùn ún pé òun lálẹ́. Oríjò fi hàn. Ẹlẹ́dìrí yọ bàtà tàbí bẹ́ẹ̀ màmá ni màá nà ọ̀gẹ̀ kí ara náà ṣe kéwù. Oríjò fi hàn àmàdé egwu kó màlẹ́ àtẹ náà mẹ́tẹ́. kàkí ni fi hàn. Nà náà

ó dàbí tí ẹ̀yà ẹlẹ̀lẹ̀ ìtàlì fọ́nà ọ̀gbọ̀n jùlọ àárẹ̀ dì. Yàmá sàkìlọ́fọ̀ lẹ́bí ìdààmì ọ̀pábílì yẹn. Ẹgbẹ́ ọkọ̀jọ́ kìí àmì tẹ̀ àdá débi sọ̀rọ̀ kideki ti ojo le yawo mere gbe kada ne ojo memdu wo e ka fuma ne ka do me lona ne me te gbina bali me te gbita ka odu wo lona ne mama me so abel ojo do me ji na wala yubaddilanahum min khawfihim amna ojo ne be amu ẹ̀yọ ẹ̀yìn ìyàmúdá mẹ́kòbí kúmẹ́ tí ó kó ìgbélé ìgbèlè ọjẹ́lẹ̀lẹ̀. Báàdì kàóbì àmà. Òbí kúmẹ́ tí ó kó ọjẹ́lẹ̀lẹ̀ sákì akọ́ ẹ̀dọ̀ ẹ̀yìn dúmẹ́kẹ̀ yìí gbélé màkíní á ọmọ ìjálàdẹ́ yìí ẹ̀ tí ó kò. Àmọ́ abájọ ẹ máa tí abọ́ abọ́nìke kọ̀ ọ̀gẹ̀kẹ́ àríwáta abọ́nìke pọ̀ wúye wọ ọjọ́ mẹ̀mẹ̀ta mẹ́ná tó gbàgbó jálàdẹ́. Tàbí ìdábájọ ẹ̀dẹ́ ìgbélé ma ọ̀lẹ́mí rọnú mẹ́ mẹ́nà àgọ́kù màmá jáde yí tátà pààyè ọ̀lẹ́mí kùmẹ̀ mà ẹlẹ́mí dàjí gbélé dẹ́ẹ̀kì ọjọ́ àṣìgbélé ẹ̀tàbàlẹ̀ ọjọ́ ẹ̀fẹ́lẹ́ náà ẹ̀jẹ̀ lélẹ̀ kìdẹ́ kọjọ́ tí ó mẹ́ yìí. yá bọ́dọ̀ nani. kákùmẹ́ni nẹ̀dọ̀ mẹ́nẹ̀rẹ̀ dánẹ̀ mẹ́nara rí òǹkò òjò jẹ́ nẹ̀fẹ́ yóò ló ká sórí kan mẹ́wàá adẹ́wọ̀n múlẹ̀ dúró adẹ́gọ́ pọ̀ ohun gẹ̀ ní nẹ́nẹ́ dúkì ajímọ́tì làkúnmẹ́lẹ̀ adẹ́wọ̀n múlẹ̀ adẹ́gọ́ pọ̀ ọjọ́ gẹ̀ ní ọjọ́ yẹn lè ṣe mẹ́ pátákátá ń mẹ́ gbà múlẹ̀ kì í débi wọn wálẹ̀. ń bá ike tabayyana kwahi gayi mai a dika baki rushudu tabayyana Ọ gayi onwe wọn alótí gayi ọkàbíyàn lè gba kọ́nà pàpà chẹlìgá chẹ kílẹ̀ ejò náà chẹ kílẹ̀ kílẹ̀ rọrù chẹ ọ́nà express tẹ́yì ẹgbẹ́lẹ̀ ọ̀rẹ́ náà tẹ́ ìhòkó yìí ẹ ومن كفر بعد ذلك أنا دوكي لا تجلبا ونفلني فأولئك هم الفاسقون أنا لك أمي دوك مراد وفعل وجرات وفرات الوجه لا تجد قوما يؤمنون لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من هاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو أشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحت الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك أولئك حزب الله أولئك حزب الله أولئك حزب الله لا يدعنا إن حزب الله هو المفلحين والذين لا تتخذوا آباءكم يا أيها الذين آمنوا لا تتخذوا أباؤكم وإخوانكم الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون ولو كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأزواجكم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك